Exercise 1B, columns 1 and 2 only. Abe. Sefabe. Iban. Sefaban. Ewu. far, ewu. Akọ. so fọ́kọ̀ ìlù so fẹ́ ìlù bàtà so fẹ́ bàtà ṣòkòtò so fẹ́ ṣòkòtò. So, Aka, ṣé o fọ́kọ̀ ẹ̀wù ṣé o fẹ́ ẹ̀wù ìlù ṣé o ìlù ọbẹ̀. so sofọbẹ ṣòkòtò sofẹ ṣòkòtò ìlù sofẹ ìlù bàtà sofẹ bàtà ẹ̀wù. E So Surfawu. Exercise 1B, columns 2 and 3. So So So Surfabe. So Surfaban. far, Surfaiwu. Ṣé o fẹ́ ẹ̀wù? Ṣé o fọ́kọ̀? Ṣé o fẹ́ ọkọ̀? Ṣé o fẹ́ ìlù? Ṣé o fẹ́ ìlù? Ṣé o fẹ́ bàtà? ṣé o fẹ́ bàtà ṣé o fẹ́ ṣòkòtò ṣé o fẹ́ ṣòkòtò.